يهد فلا مضل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أتوقف الله الله سبحانه وتعالى ذات الشريكية محمد محمد صلى الله عليه وسلم أنا أولون تفسير الله تلتي أكتوسني أنا من سورة إبراهيم إن شاء الله تعالى أتدي آية لكريم abẹ̀rẹ̀ láti bí ẹlẹ́ẹ̀kanún ní èrí insha Allah ta'ala a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim wa laqad arsalna وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور وإذ قال موسى لقومه ti ń sọ fún wa nípa ìgbéǹde tó gbé àìmọ́sá àìsọ̀láṣọ̀ sàlẹ̀ tó gbé dìde sí àmbàní ìsànlẹ̀ alára àti hin fìràrùn láti lè sàlẹ̀yé fún fìràrùn ní pé ibi tó wà ní ibi tó léwu jọjọ ni kó lè wọ́n rẹ̀ kó nínú ṣírì kó lè kó àwọn ìjọ rẹ̀ kó níbi ẹbọ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa nínú àyà alákọ̀ọ́kọ́ èyí tí a fi bẹ̀rẹ̀ lé ní pé wala qad arsalna Musa ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك bí ayatina dàkí máa ń dùnkẹ̀ sí ìrọ̀rọ̀ ọmọ ọ̀tàrà wípé ara Musa ní bí ayatina pẹ̀lú àwọn àmì wa àmì wo àmì yẹn ní ìgbà tí ìmọ́mọ̀ dùnkẹ̀ sí ìrọ̀rọ̀ ọmọ tí ó ń gbà alọ́tọ̀dọ̀ Mujahid ó ní àwọn àmì mẹ́sàn wọ́n ní àrán Músá pẹ̀lú àwọn àmì àmì wa èyí tó yẹ pé táwọn aláìmọ̀ká bá rí wọ́n mọ̀ pé ẹ̀dá ní ẹ̀kúta sí ọwọ́ ààrẹ ìmúkìní ìwá ó mú wá o mìnàlọ́ látọ̀dọ̀ lọ́wọ́n bá ní kí wọ́n lè bá mọ̀ pé Músá wá jíṣẹ́ látàkọ̀ rẹ̀ ó wá jíṣẹ́ ní ọwá jíṣẹ́ ọlọ́wọ́n ọba fáwọn èèyàn ni ó wá sàlàyé kí lọ́lọ́wọ́n ọba fẹ́ lọ́dọ̀ wọn tí ó fún ọlọ́wọ́n ọba ẹ́n wọ́n lápọ̀dé wọ́n lápọ̀dé àbúsánà Musa bí ayatina an aprij ọ̀húnmẹ́ أن أخرج قومك من الظلمات إلى àwọn Musa ní kú fún àwọn àmì yìí mọ̀ wọ́n tí ọba tí wọ́n bá mì yí o kó wá kó wọn kó an afric kọ́wù mẹ́kà nà gbòmọ́ ìlà náà kókó wọn kó nínú àwọn òkùnkùn àwọn òkùnkùn nínú ṣírìkì wàlúkúfùrù wàlúbídà wàlúmáàfì gbogbo tí ń jẹ́ ẹbọ ìṣẹ́kẹfẹ́ rí ẹ́ àìlọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ó wà nínú rẹ̀ tẹ́lẹ̀ púpọ̀ fún gbogbo ránú yẹn bá jẹ́wà àwọn níbi ọlọ́run bá ṣe rí nìyẹn bíta níbi Muhammad sallallahu alaihi wasallam bó ṣe rí nìyẹn ìyẹn náà ló fa láti sọ ní àná níbi ìbẹ̀rẹ̀ ayà yìí nítọ́lọ́n tó rí ẹ̀sọ́ alùkùránì ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور نعم قلوب الله سبحانه وتعالى ojúkúlé wa pé kíra kan ní Al-Qur'an a sọ kalẹ̀ kí láti sọ kalẹ̀ a sọ kalẹ̀ fún ìrìn àníbí sallallahu alaihi wasallam litukhrijan an-nasa min adh-dhulumati ila an-nur bi idni rabbihim kó lè bá máa kó àwọn ènìyàn kó láti inú ní tí ń jẹ́ àwọn òkùnkùn àwọn òkùnkùn ẹbọ àwọn òkùnkùn iṣẹ́ kèfèrí àwọn òkùnkùn iṣẹ́ ẹ̀ṣẹ̀ oríṣiríṣi ní ọ̀nà àánú lọ́lọ́pìlọ́pìnà gbólùmọ́t òkùnkùn ní gbogbo tó bá ti yàtọ̀ sí nǹkan tó lọ́n bá fẹ́ òkùnkùn ní nínú gbólùmọ́t ìlànà lọ síbi ìmọ́lẹ̀ ọ̀kan ṣoṣo bó ṣe ṣe nítorí tọ́lọ̀ fi sọ Quran kalẹ̀ ní bó ṣe ṣe pẹ̀lú àrílù Muhammad sallallahu alaihi wasallam ló ṣe pẹ̀lú gbogbo àwọn jíjẹ́ tó ti síwájú ló sọ pé ànábì Musa ní alaihi salatu wassalam aránṣẹ́ pẹ̀lú na zulmati ila nur ipé kó kó àwọn ìjọ rẹ̀ kó wọn kó nú àwọn òkùnkùn ẹbọ òkùnkùn ṣe pẹ̀lú òkùnkùn dáràn ìṣẹ̀ẹ̀ṣẹ̀ lọ síbi ìmọ́lẹ̀ ẹ̀hẹ́n tí tó ní kó tó wá sí fún àwàdà kírò hàn ní wàdà kírò hàn bí àyà mìlá na'am wàdà kírò hàn tó wá rán wọn létí àwọn ọjọ́ gánà mọ̀fàṣírùn ó ní àyà mìtọ́lọ̀ sọ́mẹ̀ẹ́ kìí ṣe yọ́mùlẹ̀ sáàpì ahàjẹ̀ ìsìnẹ̀ kìí ṣe monday tuesday wednesday ayyam bí máa na anàlọ́ náà wọ́n lè ṣe àwọn ẹ̀dẹ̀rọ ọlọ́run ọba èyí tí ń bẹ fún wa a rẹ̀ tún rí nínú wọn ó ní ìtọ́lọ́run ọba lásán láta ní fọ́nrán kí وذكرهم بأيام الله وذكرهم بأيام الله wọ́n jẹ́ kí àwọn ìdẹ̀ra èyí tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa ẹ́ àwọn ìdẹ̀ra ńlá èyí ló ṣe fún wa ẹ wo àníbìgún sáré salatu wa salam bó ṣe dìde ó dìde láì nígá láì nígo àmá Allah subhanahu wa ta'ala ló protect ẹ̀ ẹni tó jẹ ọba gbogbo ayé àwọn bà ní Isra'ila ní jọ́nà lọ́hùn òun ni Firaun pẹ̀lú gbogbo aburú ló fi dìde dúró lórí pé òun fẹ́ han gbogbo àwọn bà ní Isra'ila lè mà ní jọ́nà lọ́hùn débi pé àwọn yìí ó pèrè ní ọlọ́run ọba fún wa tó ń sọ pé èmi ni ọlọ́run ọba yín èyí tí fi ń ga jù ọ̀rọ̀ yìí bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú fraun ìjọba pánílò pẹ̀lú àwọn bàní Israel ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wá la àwọn bàní Israel kúrò lọ́wọ́ fraun nípasẹ̀ ìpèpè ànẹ̀bì Mùsá alayhi salatu wassalam náà ìpèpè tọ́lọ́run á fi làá yìí tó fi làwọn yìí ìpèpè tó bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú àìjẹ́ nǹkan ànábì Musa ń pé kò nípò torí kan tí wọ́n kà fún àmọ́ Allah subhanahu wa ta'ala ó padà fi òdodo borí irọ́ ìjẹ nípa ìgbà ọmọdé ẹ́ ìṣẹ́bàná ìṣẹ́ àwọn obìnrin kù láti fi lè máa lò wọ́n sàbúrú òun ni firaun ní ṣe náà gbogbo àwọn nǹkan tó wá ń ṣe yìí ọlọ́run bá padà wá pẹ̀ẹ́rì

oore tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa ọlọ́run wọ́n sọ pé inna fi dhalika la ayatin li kulli sabbarin shakur inna fi dhalika la ayatin li kulli sabbarin shakur bẹ́ẹ̀ni èyí tá a ṣe fún àbáni ó dúpẹ́ ìdẹ̀ra táwọn Allah subhanahu wa ta ṣe fún wa bẹ́ẹ̀ni àmì ní ìbẹ̀ kódà kìí sàmì kan àwọn àmì ní bẹ níbi ìtàn níbi Musa sí Fáráò tí bọ́lọ̀ ń ṣe kó àwọn bà ní Israẹla tó kó wọn yọ kó lọ́wọ́ aburú Fáráò àmì ní àmì yóò lèkúlè sọ̀báàrin àmì lọ́jẹ́ lèkúlè sọ̀báàrin fún ọgbẹ́ni ó ti bá ń ṣe sùúrù lórí àdánwò tọ́lọ́n bá fi kàn án ṣẹ̀kúrò tí dẹ̀ tún dúpẹ́ fọ́lọ́n bá lórí gbogbo ìdẹ̀rọ ọlọ́run bá tó bá ṣe fún وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب نعم قولي آه مؤمنين òdodo tí bá dé ń ka àwọn ìtàn àwọn ànábì ọlọ́run ọba tó ti síwájú yìí yóò mọ̀ sàlékún ìgbàgbọ́ fún àkọ́kọ́ nìyẹn bákan náà yóò tún máa jẹ́ kí ó lè máa dúpẹ́ àwọn ìdẹ̀ra èyí tí Allah subhanahu wa ta'ala òṣùfàn bákan náà mùmí ní òdodo ìṣesí rẹ̀ onípò níbi nǹkan méjì kan nínú kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kó fàdánwò kan kọ́dẹ̀ ti sùúrù àti kí Allah subhanahu wa ta'ala kó kẹ kó ṣe dẹ̀ra kan fún kó dẹ̀ dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀ pátá yóò máa jóre fún kama sábàtà sí hadithi nàbí sallallahu alaihi wasallam yẹ́bù sí lálàáfíà alátọ́dà níbà Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ẹ̀ ajẹ́bà ní amri mu'min kúlù tí dáadáa bá bá yóò dúpẹ́ fọ́lọ́wọ́ bá fàkánà fẹ́rànlá yóò bá máa jóre fún wọ́n ìdá ọgọ́fà òwúdọ̀ rá tí abúbá tó fẹ́lẹ̀ fún tó bá fẹ́lẹ̀ sí sọ́bà yóò ṣe sùúrù fàkánà fẹ́rànlá yóò wá máa jóre fún àkíní yẹ sojú lásán o ó yẹ ká wá síbò mí o mùsùlùmí òdodo yóò ṣe sùúrù èyàn gbọ́dọ̀ ṣe sùúrù torí pé ọlọ́ọ̀bà lásán àtàrà tó dá wa táwa ń sìn ẹ́ ẹrú la jẹ́ fún ẹ́ ọ̀kan nínú nǹkan ní ọlọ́run ní ọlọ́run ni wá bó bá ṣe wù ní òṣìṣẹ́ wá bó bá mọ́dẹ̀wò wá o lè jórí fún àjọ́ mi alákúlẹ̀ hàn bádọ́ bàbá mùsùlùmí sùúrù tó ṣeun ìjọsìn ni sùúrù tó ṣeun òrè ní ọmọ jẹ fún torí pé sùúrù ni èyàn máa ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ́run èyàn máa ṣe sùúrù láì nítorí pé kò fẹ́ tẹ́lọ́run yóò máa ṣe sùúrù lórí àwọn nǹkan tọ́lọ́run bá kọ fún tó bá le fún bóyá kò rí jẹ kò rí mu ni ètò aláfíà ni ìbànújẹ́ kan sí kejì ló ṣẹlẹ̀ sí ni ẹ̀kí tẹ́sì ẹ̀ ni ò lọ dédé ni a nǹkan kan ló dínkù ni ara ọmọ ní tí rí bà ní jẹ́ ni ara ya ni ara ọkọ ni ètò iṣẹ́ rẹ̀ ni ètò ilé ayé rẹ̀ ni àbí mòmí ní òdòdó tó pé àkìyàmà rẹ̀ ní bà lẹ́rù ní bà ní jẹ́ ni so ó máa fi sùúrù ọkẹ́ torí náà kọ́ ọlọ́run pé iná bí ìdá ìkàlà ààrẹ àti ìlẹ̀kùnlé sọ̀báàrí ìṣàkó ìròyìn méjì yìí agbọ́dọ̀ rí lọ́dọ̀ ọmọ ẹ̀dá níyàn wípé tó ọlọ́run bá ọlá sọ́nà tálábá sóre fún kó jẹ́ nítorí pé yóò bí sí pẹ̀lú pé ọmọ ìdúpẹ́ fọ́lọ́run ọba ilé yìí ni ó bá ṣe sí ìgbà ẹnu yóò máa lékún lóore gẹ́gẹ́ ọ̀rọ̀ sí ń bọ̀ adérí rẹ̀ bákan náà inú ọlọ́ọ̀bọ̀ máa dùn sí bákan náà tó bá rí pé nǹkan tó bá àwọn oúnjẹ ló tẹ̀lẹ̀ sí òun kó máa lékún àti ṣe sùúrù kó máa fẹ́nà ara rẹ̀ sùúrù ṣe yóò dẹ̀ máa jòrè fún bákan gbogbo ẹni yóò tó bá yẹ kó bá ń bẹ lórí àdéhùn tó bá ṣe sùúrù tí ìdẹ̀ra bá dé tí ń dúpẹ́ fọ́lọ́wọ́ nǹkan yóò ṣàǹfààní fún eléyìí nǹkan tí ọlọ́bà lásán àtàlá tí ma fi ń dẹ́ẹ̀mẹ̀ ìdáníyàwó ní ẹ ọ̀kanú méjì náà ni inú kínú yọ máa dùn kó ma lọ dédé kúrò ẹni bí ọmọ dúpẹ́ fọ́lọ́ọ̀bà yóò ma jóre fún àbí kíkẹ ìdàkejò dé ọgbọ̀dọ̀ sí sùúrù bẹ́ẹ̀ náà ni yóò ma jóre fún torí pé ìdí tí ò ní ló máa lọ títí ìdùnnú ò lè lọ títí bẹ́ẹ̀ náà ni ìbànújẹ́ ńkọ́ òun ò ní lọ títí pàtàkì jùlọ àsìkò àdánwò ká gbìyànjú láti mójútó ìmáṣe sùúrù àti kóóré tọ́nà bá sórí fún ni bẹ́ẹ̀ náà ni kí o gbìyànjú láti lè máa dúpẹ́ òun ní pé kí o máa pọ̀lẹ́ tó bá dúpẹ́ lórí gbogbo òdèrà kọ̀ọ̀kan tó lọ́wọ́ bàbá lásán àtàlábá ṣe fún ni àwọn afá ni yọ̀ínù kààlà sọ́bẹ̀ ìndá ìdàkúlè bàlá ilé yọ́ sẹ́rànlọ́wọ́ fún bá jẹ́ fa inna ni'am la tadum torí pé ìdẹ̀rọ ọlọ́run ọba kò lè lọ títì wà lé ìsẹ̀tì minẹ̀lìbàlá ẹ́ bí máa sùn àwọ̀wà láta minẹ̀lìbàlá bí máa sùn bákan náà ńkọ́ ẹ́ ó jẹ́ kìkẹ́kẹ́ lè kòkòwò lè sọ ẹkú níbi pé kádánwò náà má bá wọn náà àdánwò wà bìlàṣà kò sọ́gbọ́ta fẹ́ dá sí bẹ́ẹ̀ náà ìdẹ̀rọ ọmọ bá èyí ò ní ti fẹ́ mi ń kẹ́ nìyẹn àti tẹ́ra àtàdánwò àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú àyà tó tẹ̀lé وإذ قال ó ní wà ìkọ́lá Musa lè kọ̀ọ̀mì torí pé Allah subhanahu wa ta'ala náà ti sọ síwájú wà zakirhum ayyam Allah ìrẹ Musa wá rán wọn létí ìdẹ̀ra dọ́lọ̀ sí fún wọn Musa náà wá tẹ̀lé àṣẹ ọlọ́run Allah ní ẹ́ àókòrò ni'matallahi ẹran tí ìbẹ̀ra tí Allah subhanahu wa ta'ala tó ṣe lè lórí ìbẹ̀ra pọ̀ tí Allah subhanahu wa ta'ala tó ṣe lè lórí ẹ́ nínú ìdẹ̀ra náà kí ni ìdàǹjáàkùn ìdẹ̀ra tó lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ṣe lé lórí ni pé iz anjaakum min ali fir'auna yasumunakum su'al adhab nígbàtí músálà tí tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala lẹ ìbà ní nínú nǹkan tí fir'aun ń ṣe fún yín gbàgbé kẹ́ máa rántí yasumunakum suu al-azab ó fi ìyà tó le ìyà tó burú ìyà tó burú ló fi jẹyìn ìyà ká dèyàn ni ká dá nǹkan gbóná sí èyàn ni ká rí wọn mọ́lẹ̀ ni kí wọ́n pa wọ́n pa púpa ni oríṣiríṣi ìyà ni fìràwọ̀nà fi jẹyìn yasumunakum suu al-azab ìfẹ̀ǹdà àfihàn إذ من سوء العذاب نعم òun ni ló fi ìyà tó burú jáì nínú àwọn tó ṣe ní pé ويذبحون أبناءكم ويستحيون نساءكم ويذبحون أبناءكم ó jẹ́ kó yé wa pé ìyà oríṣiríṣi òun ni Firaun ló láti fi lè punish àwọn Bani Israel gbogbo tó wá ṣe yìí ọlọ́run ọba ó wá padà wá dá lẹ́kùn amọ́níwọ̀n àwọn ọ̀tún tó ṣe ń pé wọ́n ìzàbẹ̀fúnà àbẹ̀nà akùn ó ń dú la Músá ọlọ́run wá là fún òjí músá tọ́ nílé ẹnìkan kí wọ́n mọ́ lọ yọjú omi ọ̀dẹ̀dẹ̀ fìráún lọ bọ́ músá dàgbà fìráún òun lọ bọ́ dàgbà láti bí òkú lò òun ló tó wẹ́ni tó fún lọ́yàn débi pé gẹ́ ó tó padà rẹ̀ kì ìyá rẹ̀ tó kọ́ mọ́ fún lọ́yàn lọ́dọ̀ lábẹ́ ààbò tó nípa ni músá wà títí tí músá fi wá dàgbà tó ló ń padà wá rán Musa náà sí ọ̀gá tọ́tọ́ ọ̀gá ẹ ẹni ó tọ́ ẹ ọ wà lójú sẹ́nu báyìí sọ pé ọlọ́run ọba ránṣẹ́ sí apàdà ká níwájú pẹ̀lú gbogbo aburú èyí tí Musa tó padà àbí èyí tí Fáráò tó padà sí fún Musa àdísọ̀rẹ́sọ̀sọ̀dá pẹ̀lú gbogbo àwọn nǹkan yìí pátápátá ọlọ́ọ̀bá padà fún Musa yọ kókó àǹbàní ìsìráìlẹ̀ lọ àǹbàní ìsìráìlẹ̀ tó wá kóyọ̀ yìí ọlọ́run ànábì Mùsá wá rán wọn létí pé wẹ̀lùdàbẹ̀kún àbẹ̀ní àkùn a ń dú àwọn ọmọ yìí ni ọmọ òkú ló ń dú nígbà yìí òun ni ya Mùsá fi ń bẹ̀rù lórí ànábì Mùsá tọ́lọ́wọ́ bá lásán átàlá padà fi ránṣẹ́ sí tí pípọ́ kan ẹ̀rí àpótí kó dẹ̀ ju Mùsá síbẹ̀ kó dẹ̀ tún lọ sọ sínú odò ó dẹ̀ sí bọ́lọ́ sí ní ó ṣe ọlọ́ọ̀bá padà ní kódùn yóò gbé lọ sọ́dọ̀ sí ilé fìràún kí fìràún padà wá mú kí ìyàwó fìràún wá gbà nímọ̀nà tí kó jẹ́ káwọn mú ọmọ yìí kó jẹ́ káwọn fi sọ́dọ̀ kó jẹ́ káwọn tọ́jú rẹ̀ kó lè bá jáde tuntun ni àníyàn yẹn ni pé oore ló gbà pẹ̀lú oore ló nígbàtí ọlọ́run bàbá sọ́ńtà lá àwọn obìnrin dáadáa ẹ́ nínú sọ́tù tàrí tó lóun fi àpèjúwe lélẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo inú àwọn ìyàwó tó mú wá ní kí ni o ìyàwó fúráhùn torí pé bí Musa ṣe ń sọ òun gbàgbọ́ lérí ìgbàgbọ́ yìí ni fúráhùn fi bìbínú pa ìyàwó yẹn ìyà tó le kọ́lọ̀ bàbá sọ ń bẹ nínú àwọn obìnrin tó nípò gẹ́gbà nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé àwọn obìnrin mẹ́rin kan bẹ aṣíwájú ni wọ́n jẹ́ nínú obìnrin àjẹ́nà ìyá ọ̀fàánà àásíyá ń bẹ nínú wọn náà ọlọ́ọ̀bà aláṣọ́nà tàláwà ń sàlàyé lọ pé nínú tí fúra ọ̀nà ń ṣe tó bí ẹkẹ́ ويستحيون نساءكم وما في àwọn obìnrin sílẹ̀ ní pàún kẹrì àwọn tó bá ti ní síkì ní òtù sí pé yóò wà kó ti jùkú lára àwọn obìnrin wọ́yẹ̀ sàhírùn àwọn afúnni tafsiri sọ pé minal haya minal haya haya haya tùnìyànjúwá kìí ṣe minal haya ù minal haya ì kéèṣe nínú ìtìjú nínú ìfẹ̀mí ni ó sẹ́wọ̀n kù láti lè fi ṣe bàmínà ni kò sẹ́wọ̀n kù láti lè ṣe pé tí wọ́n máa ṣe dáadáa ẹ́ eléyìí ni nǹkan tí fúráùn ń ṣe náà wàtí ọlọ́ni nínú tá a sọ yìí nínú àwọn àdánwò tọ́lọ̀n fi fìránù ṣe yìí ẹ́n àmì àmì àmì bẹ̀m̀bẹ̀ ìgbé wàbí láàrínkùn bàlá òmìn rọ́pìkùn àríyìn ní bẹ̀m̀bẹ̀ àdánwò àdánwò ni àdánwò tó tóbi látọ̀dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin Fáráò tí àwọn bà ní Israel tó lọ fi rán àníbì Mùsá tó lọ fi rán ẹ̀sì àárín yìí àdánwò ni àdánwò tó tóbi ni eléyìí ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kò ní yé máa sàdánwò sórílẹ̀ ayé lórí ìmọ̀nà àti ìgbàgbọ́ èyí tó kan olùgbàgbọ́ òdodo ni pé gbogbogbà tí àdánwò bá ti ń dé tọ́lọ̀bà Allah subhanahu bá ń dánwò gbogbo ayé wò lórí àlámọ̀rí ìgbàgbọ́ wọn bóò lòun ṣe fẹ́ máa bẹ lórí nǹkan tí ó ọlọ́ọ̀bàbá sọ́nà tààlá fẹ́ torí pé àdánwò ní tọ́lọ̀mbá mú wá ìyọ̀gbọ́dọ̀ kú lórí sọ́lọ́run wa ìjọ́ mi àdánwò wà lórí tayé òun lè ayé èyẹ́ lè mọ́rì jẹ tó o lè mọ́rì mú tó o lè mọ́rì iná tó nǹkan kan lè ṣe èèyàn kan lè sùkú fún ààrẹ lè gbèdè orúra oríṣiríṣiríṣi oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ so táwọn nǹkan yẹn bá ṣẹlẹ̀ èyàn ó sì sùúrù àdéhùn amáwá bí ẹ̀sìn náà tádọ̀wọ́ ẹ̀sìn bá wá àwọn nǹkan sòdodo àwọn nǹkan kò rújú wá èyàn tó gbọ́dọ̀ bá bẹ ọlọ́run ọba àtọ́sọ́nà lórí òdodo tó dodo bá hàn síyàn ibẹ̀ ní kíyàn fẹsẹ̀ lé gbogbo ẹnu ti bá ń bẹ lórí ìbàjẹ́ máa ma káàn bó bá fi lè wú lè rí ẹ́ ajíyàmà káàn gbogbo bó bá fi lè wú lè tó àà wàlàukánà akọrọba kọ̀rí kò bá jẹni tó súnmọ́ jùlọ ni tó bá ikú ní bẹ lórí ìbàjẹ́ mọ́gbà tí ẹ̀ mọ́ ṣe kọjọ pé ẹni wá ń bẹ lórí òdodo ní ní abùgbàdùn náà sí ilé ìkọ́gbọ́n náà tó kórìíra jù ní wá súnmọ́ òdodo yìí òdodo ẹni ọgbà ìyẹn ni ó lábọ̀ innal aqibata lil muttaqin àtibọ̀tán dáadáa gan innal aqibata lit taqwa ìrí ìbẹ̀ orí òdodo ibẹ̀ làbọ̀ ń bọ̀ òun làtibọ̀tán bọ̀ wá gbé ibẹ̀ ni òun yóò padà ṣẹ́kù gbogbo ìbàjẹ́ yóò padà lọ irọ́ yóò tán táwọn bá fi sọ́nà Yorùbá pé tí irọ́ bá lọ fógún ọdún ìjọ kan ṣoṣo báyìí òdòdó lè pàpà náà ẹni ó tó bá wà lórí irọ́ tó wà lórí ìbàjẹ́ níjọ tó dòdó bá lépa bá ẹ́ irọ́ yóò bá ti rọ́ jẹ́ nì òkùnkùn nírọ́ tó dòdó bá tàn mọ́lẹ̀ rẹ̀ òkùnkùn yọ parada ìyẹn náà ni ó lọ pé àwọn àníbí ọlọ́run bá ní ẹ̀rí ọlọ́run bá sọ àdùkùránì kẹkàlẹ̀ Muhammad sallallahu alaihi ìtòkùrù jàdínàṣà nà bùnmọ́sí ìlà núrù ní dáadáa yẹn tó tí mọ́lẹ̀ ẹ̀ bá ti tàn òkùnkùn yóò ní kankan ṣe má kò ní túnmọ̀ má so ọlọ́pàá Allah subhanahu wa ta'ala ó wá sọ fún wa níbi eléyìí pé eléyìí tí fàáhùn tí ń bá Musa fà إن في ذلك لآيات لكل صبار شكور. وفي ذلك بلاء من ربكم عظيم. وفي ذلك بلاء ìbẹ̀mbíta wí yìí ìbẹ̀mbíta ń sọ yìí ìbẹ̀mbíta tẹ̀lẹ̀ láàrin bá ní Israel àti Musa o bọ́lá ọ̀nà ọ̀rí àwọn àdánwò èyí tó tóbi ọlọ́bà Allah subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa nípa ń tàà níbi Musa ń sọ kí ni à níbi Musa ń sọ ó ní pé wà ìta azana rabbukum ní pé nígbàtí ọlọ́run ọba yín tó fi fi ń mọ̀ yín tí ń kéde ẹ̀ tí ń sọ fún yín ẹ́ tí shakartum la'azidannakum ẹ̀ríkà ó lò ní wal jawab kí ni ti mẹ́lẹ̀ la'in shakartun mọ́jẹ̀mùn láàzìdánìnàkùn ní tí alákọ̀ọ́kọ́ bá fi lè wáyé àkèkèjọ tẹ̀lé kí ni mọ́jẹ̀mú kí lè sí ẹ̀ mọ́jẹ̀mú ni pé tẹ́ẹ̀bẹ́ kí n lè dúpẹ́ nítọ́nà rẹ̀ ń bíbà yìí ni pé ọlá àwọn bà ní sàáyẹ̀ kó lọ́wọ́ lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pé وذكرهم أيام الله وذكرهم بأيام الله وذكرهم بأيام الله ní wọn lé kí ìdẹ̀ra tí àwọn ọlọ́ọ̀bá lásán àtàlá ṣe fún wọn ok Mùsá náà bẹ̀rẹ̀ sí rán wọn létí ara rẹ̀ ní pé aburú tí ṣe ni a rí àwọn bad leaders lórílẹ̀-èdè kan ní stéètì kan láwùjọ kan ṣẹ́wárí àdéhùn tó wá le jù lọ ní pé káwá ráwọn aláìlẹ́kọ̀ọ́ tí ó láwọn fẹ́ tapò wọn àdéhùn yẹn jùjú ó jù kí ó kàn ní bá dìdà kan lọ torí pé tíyẹ̀ bá fi àìlẹ́kọ̀ọ́ tapo lérí a ní ṣe ìyà kan lẹ jẹ tẹ́lẹ̀ tí mú yí sí wàhù á fún yí ní mẹ́wàá tó bá fún yí ní mẹ́wàá àwọn ẹwọ bàbá lẹ ní jọ́yẹ̀wà lọ́wọ́ ẹ̀wò bá bá àwọn olórí lò ní pé gbogbo ìjọba gbà láti fún un tó bá sọ pé gbogbo tí ó gbà ní àṣì fún àwọn yóò sì gbogbo tó bá gbà fún yín ìyẹn lẹ́sì rí nínú àkídà ahlu sunnati wal jamaa àti ká pè ní mọ́n ahlu sunnati wal wípé nínú nǹkan tí ó dá òun ni kùrúj alìkùrújù alàlìfẹ̀kàn aburú kan lẹ́lẹ̀ fẹ́ kọ́ èyí tó jù lọ ní ọ̀tẹ̀lẹ̀ kàmàkọ́lá Ibn Taymiyyah ọ̀rọ̀ ìmọ̀bùnmáwò tààlà òun ní pé Ibn Taymiyyah rẹ́mọ̀bùnmáwò tààlà ó níjọ kò ní jáde sólórí rẹ̀ àyàfi nǹkan tí ó máa ìgbà tí wọ́n bá tún máa lò yóò tún máa le ju ìgbà kún tó jáde lọ àpèjú ẹ̀wẹ̀ rẹ̀ wà ní orílẹ̀ ayé lẹ́nì gbogbo káwà náà wọ́ ọ̀tún káwà náà wọ́ sí lè tó ṣẹlẹ̀ káàkiri náà bẹ́ẹ̀ ni torí pé olórí ìjáde tí wọ́n ní ó máa fàbúrú tó pọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam òun náà kọ̀ fún wa èyí tá ń pè ní protest ni kò sí ń tá ń pè ní ẹ̀rì mọ̀háàdọ́rọ̀tú asìmìníyà torí pé peaceful protest yìí kìí nǹkan tí ẹ lè rí tẹ́yìn bá ní ẹfẹ́ tí ó wà peaceful bẹ́ẹ̀ bá ti lọ àwọn tí ò ní jẹ́ wà peaceful wọ́n jọ yìí ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo tí ó wà jẹ́ wà sí ìlà kódà kọ́ lẹ́tọ̀ tẹ́lẹ̀ tí mọ̀bá ìdàtàna mọ̀bá protest yóò padà lídì sí kòrò jù ní ẹmọ wo èyí tí wọ́n ń ṣe lọ nígbà ensars wọ́n kàn sọ pé ẹ àwọn ọlọ́pàá làwọn ń takò táwọn olórí náà fi ń jọ ìmọ̀ àbí nígbọ̀ ya wọ́n tẹ̀ sọ pé àwọn ọ̀fẹ́ president nínú tẹ̀mọ́ ni àwọn fagbàlagbà mọ́ yútù làwọn fẹ́ kí ni tí wọ́n bá dá wọn lẹ́kùn ni wọ́n padà rí sáwọn yìí olórí ẹ̀rílẹ̀-èdè yẹn tí tí wọ́n bá yọ òun náà lọ́kàn máa wòrán tí ní ó ṣe orú dídé kí wọ́n wà lọ́wọ́ àṣẹlẹ̀ ìyẹn ni kò bá jọ pé ẹrú dúdú ló jò lórí lérí ẹ̀yìn wáyé ẹ máa gbé máa tẹ̀lé kódà wà ní àkàdà mọ́ẹ̀láka wà bọ́rọ̀ bàbá ọ̀rọ̀ kí wọ́n lù ẹ́ kí wọ́n gbówó lọ́wọ́ ẹ̀ ẹ máa gbọ́rọ̀ máa tẹ̀lé arẹ́bìkọ́ wa òkè tó bá ẹ́ àdínú nà ó ti lẹ́kọ́ta níbi mú wá nígbà tó ti nà sí àfó lórí kí lẹ́kọ́ta níbi mú wá tó fi láti ṣe nà sí àfó lórí agbò lórí nímọ̀ràn ẹ̀rì wà mú ọwọ́ ẹ̀ báyìí wà wá mú ọlọ́sọ pẹ̀lú ẹ̀ tágbàrà rẹ̀ ọ̀bá ká agbára rẹ̀ ọ̀ká kòdódó present ní asọ́rọ̀ kọ lọ sí fílà ìjòkó rẹ̀ jẹ́ ó ti pẹ́ tó lórí tí ń tèlú kèé tí àwọn aráàlú lọ́rùn èyí tó pọ̀ jù tó bá wo iṣẹ́ ayé láti gbàtà yìí ti ń bọ̀ wá torí pé ìgbà táwọn àníbí ọlọ́run ọba àwọn ẹni ọlọ́run bá fi jú lórí lórílẹ̀ ayé tó kéré ni torí pé ẹni tí ọ̀rọ̀ fẹ́ di ẹ̀ tí ó ipò agbára ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń jẹ́ ẹni tó yẹ pé ẹni tó le bákanáà ṣe wá rí bọ́lọ̀wọ̀n ṣe tó mọ́ wá ń sètò fáwọn kọ̀ọ̀kan òun ni sí ọwọ́ wọn iṣẹ́ ọwọ́ ìlú òun ni ó yìnyàn bí olórí òṣèrí káwọn tí ọlọ́mà nuwalli ba'd adh-dhalimina ba'd bima kanu yaksibun ọlọ́run ní báyìí làwọ ọlọ́run ọba ṣe máa ń fi àwọn alábòsí so lórílérí àwọn alábòsí apapá kan so lórílérí àwọn apá kan aburú tí wọ́n ń ṣe ń láti yin olórí fún wọn alìbùn àti umaru fún yín ṣé bí àwọn èèyàn tó lọ́à lẹ́yìn àbúbákìrì àti umaru ṣe rí lẹ́yìn rí tẹ bá fẹ́ kí nínú òdì bí àbúbákìrì àti umaru ẹ̀yìn náà di bí àwọn èèyàn tó bá àwọn èèyàn lògbà subhanallah táwọn e, e, ètò tó yẹ ká ṣe òfin ọlọ́run bá tó yẹ ká tẹ̀lé tí gbogbo ìlú bá tẹ̀lé ọlọ́run ìyà lọ́tọ́ sáwọn aráàlú yẹn dáadáa ló gbà lérò kò dẹ̀ ní rí ṣe àpèjúwe wà rẹpẹtẹ kódà béèyàn fẹ́ sàbúrú gan ó fẹ́ sàbúrú kó lórí ó fẹ́ sàbúrú pọ́lọ̀ ń bá gbèrò dáadáa fún ara lórí ẹ̀mọ́ jásí dáadáa fún wa àmọ́ iṣẹ́ ọwọ́ wa náà jẹ́ ká yẹ̀ wò a fẹ́ ń pariwo ìjọba ìjọba ni nítawà náà ń ṣe ó pọ̀ àdà alẹ̀ tán gbogbo nǹkan náà lárúlò ìjọba ṣé ìjọba wọ síìtì kọ̀ọ̀kan lọ kó lè rí bí wọ́ kódà kó ní kọ́ wọ́ àwọn tó rán jẹ́ lè mẹ́dẹ bẹ̀ kó rán wọn jẹ́ a wọn lè jẹ́ bí pàtàkì jùlọ tabarípa gbára wọ kánà sí ha ìlànà ká níbi sílẹ̀ ńkọ́ àdúà wọ sọ́bù àsọ́bù wọ dùá nǹkan méjì agbá ní kafẹ́ ká fi sùúrù lórí nǹkan àdéhùn kádẹ̀ máa bẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe dáadáa fún lórí Abdullahi bin Mubarak Imam Ahmed bin Ambali ẹgbà wá wá lọ́dọ̀ àwọn méjèèjì pé táwọn bá ní àdúrà kan tó yẹ pé Ọlọ́run ní àdúrà yóò ní pàtẹ́sí fún ọ wọ́n ní àwọn òní tọrọ ẹ̀fẹ́ rí ara wọn olórí ìlú làwọn tọrọ ẹ̀ fún torí pé ẹjá àwáwú olónìí president wa kò tẹ́lẹ̀ ò lè ka ìpè tí ọmọ Nàìjíríà ti sẹ́kùn lónìí ojoojúmọ́ bí ẹjẹ́ wọ́n rí náà yẹn ìgbà tí àwọn cbbc ni àbáwọn um, channel kan sáà ń ṣe interview fáwọn èèyàn wọ́n kàn ń sọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ní kí lòun rí sí gbọ́rọ̀ orí ṣe lọ yìí àwọn kan sáà ń sọ nínú gbogbo wọn wà lọ́yìn ẹnìkan nínú wọn kèfèrí ni ó ní tí àwọn èèyàn bá ń bú president wa Buhari ó lóun bá ń bú ó ní torí pé ń dá fóun ó ní torí pé ń dá fóun ó ní òun ọ̀sáàbù kì níkan fóun máa ń ṣe olóhun èsì pèlè olóhun máa ń sàdọ́ àfún ni ó ní bàtí ó lè ó ní tẹbá gbọ́ délé ọba sépèlè ọ̀tọ̀lẹ̀ ìjọ́sẹ̀ títọ́ wọn bá sépèlè wọ́n ń kàrùkó ṣe pé yóò tó wá ṣe ní Nàìjíríà yìí mú ká kọ́mẹ̀ntì ẹnìkan ní àárọ̀ yìí nígbàtí a ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí security àbí kankan ni wọ́n sọ pé ẹnìkan wá kọ́mẹ̀ntì pé ìlú yìí òun dẹ̀ ní ó pé yóò padà dá yóò padà súnmọ̀ Nàìjíríà yóò padà lóore yóò padà rọ́ọ́mú báwọn yẹn ti gbá sí nìyẹn débi kọ́kàn sọ pé Nàìjíríà ọjà àwọn èèyàn sọ pé ẹ ó burúkú òní tí ń lélẹ̀ kí ni ó dá lára Nàìjíríà sọ fáànàlá tí Nàìjíríà máa ń rúṣ òfù débi pé yóò tó tako ẹni tó bá jọ pọ́ bá ní òfù dáadáa ní kí ni nǹkan kan táwọn ní kíní kan táwọn lólórí kíní kan àwọn leaders kíní kan ah sọ fáànàlá so gbogbo eléyìí kìí sí nǹkan tí mùsùlùmí máa ń wà lórí ẹ̀ gbogbo bó bá ṣe lè wúlò rí ọlọ́mọ dẹ́yàn wù mí ní ò lérò òtọ́ bá nàìjíríà yìí ó ṣẹlẹ̀ sí Saudi Arabia ní kó tó èyí tó ṣẹlẹ̀ sí Saudi Arabia síwájú mú ká kí ní kẹmí òye mọ́mọ̀ rántí nínú ọ̀rọ̀ Sheikh Ibn Baz rọ́ìmọ̀ ọmọ ọ̀tàlẹ̀ bàbá Ibn Baz wọ́n ní à ẹni tẹjá ara mọ́mláka wọ́n bá ẹ̀dẹ̀ máa dúpọ̀ orí tọ́lọ́run bá ṣe fún yín o ọlọ́run sóre fún yín gan o oore tó lọ́n ṣe fún yín o fi dán níwò ni o òsì lọ́nà fi bá ń dá bàbá wọn wò ní tí bàbá fún bá kiri ni wọ́n ní ìyá jẹ́ àwọn bàbá wọn débi pé egun orí àkìtàn ẹ́ ni àwọn bàbá wọn mọ́ ń sàjẹ́ àwọn ẹwù ìgbà tí ọ̀pẹ́ ẹ wá wo ṣẹ́bà ń wá àwọn ìlú tó jẹ pé ah first class ni wọ́n Saudi bẹ̀bẹ̀ náà kí ló fà òun ní pé tàbáwùgbà tí a ń jẹ wọn ìranù làwọn ń ṣe ń gbà wọn before kí dáwà Muhammadu bin Abdul Wahab tó wọ mọ́láka ẹwàwùgbà tí dáwà Muhammadu bin Abdul Wahab wọ mọ́láka tó àbẹ́ sòríyá táwọn náà tẹ̀ sí kí lọ́lọ́run wí wa tá a bá dó lórí títọ́ ọlọ́run ọba wà lọ́ọ̀lẹ́ ọlọ́run bó ṣe orí rẹ̀ fún wa bákan náà tí gbogbo òlú náà bá dúró lórí ìtìtọ̀ ọlọ́ọ̀ba àdéhùn ọlọ́ọ̀ba ni a máa àṣítà àti gbọ́ ọlọ́ọ̀ba gbọ́ àṣítà àti tẹ̀sí ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ba àwa ń wá kí sẹ́mọ̀ máa rọ góòdì fún wa àwọn fẹ́ mẹ́ta burúkú ọlọ́ọ̀dẹ̀ máa kẹwa ìstand àwọn ẹ̀dá nìyẹn bẹ́ẹ̀dẹ̀ ni ta bá ṣe náà lágbà ṣẹwárí ara tọ́lọ̀mọ fi mú ìdẹ̀ra tọ́lọ̀mọ fi mú ìdẹ̀ra bẹ fẹ́ dà òun náà ni kí ọmọ dúpẹ́ ìdẹ̀ra tí ọlọ́ọ̀bà lásán àtàlábà ṣe fún ni a bọ́lọ́ọ̀bà lásán àtàlábà ṣorí fún ni a kí yíò dúpẹ́ fún a mọ́ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí a mọ́ tí ń jẹ́ ọpẹ́ gan a ṣúkúr ṣúkúr ó lè jẹ́ amalun wa qawl ọ̀rọ̀ ń sọ ní iṣẹ́ ìṣe ni a máa sọ ẹlùmí ọlọ́run ó sóre fún àwọn tọ́lọ̀ bá torí fún tí ó bá fẹ́ sọ bá wà láàrin àwọn èèyàn ẹ̀ tọ́lọ̀ ń sásánú wa ìgbà yìí lè púpọ̀ ọkàn fẹ́ dọ́jì ọkàn fẹ́ dọ́jì ìdẹ̀rà tí lẹ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ gbogbo kúrò sáà ìfà bí ìta lé gan àìfáwọn èèyàn sọ náà lòun náà sọ bò tó rí tọ́lọ̀ ń ṣe fún gbà yìí nítorí ní afọ̀ ọ̀bù àmọ́ tábùbá ṣẹlẹ̀ sí gbogbo ayé náà gbọ́ lọ́lọ́run sọ pé wà á mọ̀ bí ní ẹ̀mẹ̀tì rọ́bìsíká fahadis tí ọlọ́run bá sóre fún ọ wọ́n náà sọ jíkọ́ hàn ọlọ́run bá lásánà tààlá nífẹ̀ẹ́ kó sóre fẹ́ dá kó tó sàfihẹ̀ ìbẹ̀hàrù lè zínà nílẹ̀ ṣúkú kásàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ọlọ́ni وإذ تأذن ربكم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد تأذن رَبُّكُمْ إِنْ شاء الله وَبَعْنِي تُوْكِدِي ولئن شَكَرْتُمْ tẹ́ ẹ̀ bá ti lọ dúpẹ́ ọlọ́run bá yín ti mọ̀ yín ẹ̀yin ìgbà ní Israel nítọ́lọ́n sọ fún jọ́nà lọ́run bẹ lórí àwa náà wípé tẹ́ ẹ̀ bá ti ń dúpẹ́ la Allah subhanahu wa ta'ala èmi náà máa ṣe àlékún fún yín òun náà ní pé èyí ó Allah subhanahu wa ta'ala lórí àwọn ìdẹ̀ra èyí tó ṣe léèyàn lórí ẹ́ lórí àwọn ìdẹ̀ra èyí tó ṣe fún yàn lórí lórí àlàáfíà ni lórí àlámọ̀rí ẹ̀sìn ni lórí gbogbo àwọn kan yìí èyí máa ṣe bákan náà ẹ̀ṣùkùrù tọ́án èyí máa tẹ̀lé Allah subhanahu wa ta'ala èyí máa tẹ̀lé èyí máa sàlékún ìtẹ̀lé tọ́lọ́wọ́ba ó ní ẹ̀rí ó ní ẹni yóò tó bẹ lè sàlékún ìtẹ̀lé tọ́lọ́wọ́ba tó ń ṣe tọ́lọ́wọ́ba ẹ̀rí orílẹ̀-èdè nìyí nítorí dúpẹ́ fọ́lọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá lásán tààlá yóò dẹ̀ ṣe àlékún orí tẹ náà fún bákan náà a ìdúpẹ́ fún ọlọ́ọ̀bá lásán tààlá ẹni bá ń dúpẹ́ fọ́lọ́ọ̀bá kí ní yóò máa ṣe ní àǹfààní bákan náà yóò tún máa jìnà sí kí ní o ìṣekúfù ẹ̀wà rí ẹni a ó bá dúpẹ́ fọ́lọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá ti pèsè àwọn oore tọ́pọ̀ kalẹ̀ fún a má ṣe aláàní àmì lórí àwọn ìbẹ̀rẹ̀ tí ọlọ́run bá bá ṣe fún àmọ́ o instagram mazid máa retí àlékún máa dúmùtà táàrífò ṣùpọ̀ lópin ìgbà tí wọ́n náà bá ti ń ṣe kíni tó ń dúpẹ́ fún Allah subhanahu wa ولئن كفرتم إن عذابي لشديد ẹ̀rí a tó bá ń dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run bó ṣàlékún fún ọ tó bá dúpẹ́ fún ọlọ́run ọba pẹ̀lú fún tẹ̀lẹ̀tọ̀ ọlọ́run ọba òun kírun òun gbáwẹ̀ òun ṣe àwọn àhàsánẹ́ àwọn ọlọ́run mọ̀ sàlékún fún ẹ ó mọ̀ rí dáadáa ṣe ìrí dáadáa ṣe ni ìdẹ̀ra tayé àtàṣẹ àmọ́ yóò mọ̀ jẹ́ ti ẹ̀ náà ní abala ti ibẹ̀ yẹn bákan náà ẹnìkan kò ní dúpẹ́ oore tọ́lọ́run Allah subhanahu wa ta'ala ṣe fún ẹ̀rí àyàfi ẹni tí bá ń sọ àwọn ìdẹ̀ra èyí wọn ò rántí àwọn orí tọ́lọ̀ bá ṣe fún ọmọ ọlọ́wà ní kí àníbì Mùsá rán wọn létí àníbì Mùsá rán wọn létí àwọn náà ẹ̀rí wọ́n wá rántí àwọn nǹkan yìí òun náà ni pé àmọ́ sọ pé lọ́dún tó kọjá ẹ́n àwọn àtàwọn báyìí àjọ ń bẹ̀ ẹ́n lágbájá ń bẹ̀ eré ààrẹ lọ́wà lẹ́nì tàmẹ̀dò òun ti kú lágbájá ìjọba ìlú ṣe à tàmẹ̀dò tájọ sí náà bá tẹ́lẹ̀ ọ̀fẹ́ mi ẹ̀rí eléyìí láti máa máa àwọn ìdẹ̀rọ lọ́wọ́ba yóò jẹ́ kí o lè máa dúpẹ́ fún lọ́wọ́ba ní bákan náà àwọn ìdẹ̀rọ lọ́wọ́ba ní tó wà wọn ajú rẹ̀ ẹ̀rí a ó dà gẹ́gẹ́ bí sídi ọkà bàbà kan ó dà gẹ́gẹ́ bí nǹkan ẹ̀gbìn kan tó yẹ pé tí èyàn bá gbìn èyí wà gbìn ní o ó lè gbìn bí ṣúkò pẹ̀lú dúpẹ́ fún lọ́wọ́ba so ọlọ́wọ́ba yóò wá jẹ́ kí èso kìíní yẹn ní òtún wá so ó tún wá di púpọ̀ sí ọlọ́dọ̀ òun ni túnmà láyín ṣàkárùtún ṣàkárùtún láàrin ìdánilẹ́kùn wà láyín ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ó mọ̀ ń yẹ kìí lọ gbére fẹ́lòmíì ẹni tí ọpẹ́ ẹ̀ṣẹ̀ ní ìbá lọ bèèrè ìdẹ̀rọ náà bá máa bọ́ fún ni pẹ̀lú pé kí ni o pẹ̀lú pé kí ni o máa ṣẹbọ àbáhùn máa dáràn eléyìí máa ń gba ìdẹ̀rọ náà bá máa ń yọ kò lára rẹ̀ tọ́lọ̀ máa fi ń jẹ ìdára yẹn kò lọ́nà pé wala in kafartum inna azabi la shadid wala lábá sọ pé ìdàṣàgáṣà bí ṣúkìrì ní ẹ̀má ọ̀yádà aláhùlà tó bá dé ẹ́ tó bí sí pẹ̀lú mọ́dúpẹ́ ìdẹ̀ra tó lọ́ba ṣe fún ọlọ́run ọba ní á dé àwọn ìdẹ̀ra yìí á dé kalẹ̀ fún wàtàbátàhàlà wàzáàdáká mìíràn nìyí لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد òun ní pé nínú ìmọ̀ dúpẹ́ àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba òun náà ni ìmọ̀ ṣìrántí Allah subhanahu wa ta'ala kí ọmọ ṣìrántí ẹ̀ ẹni kí ọmọ sọ ìwọ̀ ọlọ́run ọba ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ma wá sí orí rẹ̀ fún yàn torí ìdí eléyìí Allah subhanahu wa ta'ala nífẹ́ ká máa ṣèrántí wọn ká máa sàtàrù ni ká máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ẹni kó ní máa sàtàrù àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ti kó gbogbo ìmọ̀ dúpẹ́ fọ́lọ́run ọba nítorí tàná tó bá lè tún sallallahu kò tí mẹ́lẹ̀ tí tó dúpẹ́ fọ́rọ̀ bá ní ọlọ́ni wà láì ní ولئن يررتم إن عذابي لشديد نعم بكنا الله سبحانه وتعالى ó ma máa ń ṣàlékún fáwọn tí bá ń dúpẹ́ fọ́lọ́wọ́n bá fáwọn tí bá ń mọ́nà tí bá rẹ̀ tẹ̀lé ìlànà òdodo Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká máa ṣe àwọn nǹkan yìí kó lè bá àmú ìdẹ̀ra rẹ̀ bẹ lé wa lórí pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ wa ni torí pé ìmọ̀ adúgbẹ́ fọ́nà ọba yìí kódà tẹ́ dérí àdánwò wọ́n dà nígbà Muhammad sọ́lọ́sọ́lá tọ́lọ̀ bá dánwò gan tó bá wà ní ìbànújẹ́ yóò máa sọ pé alhamdulillah ala kulli hal tó bá wà níbi tó bá rọ́n bá ṣe ìdẹ̀ra fún alhamdulillah alẹ́rìn tẹ̀tímù bí i sọ̀rọ̀há Allah subhanahu wa ta'ala ní ma tún mú àdánwò ní tún ma mú sọ di nǹkan tí ó tún jó ríre fún ní tí ẹ bá bẹ̀rẹ̀ sí dúpẹ́ fún Allah subhanahu náà inú àyà pàtàkì gbogbo àwọn ohun tá ń ṣe yìí sórí tó bá bẹ̀rẹ̀ ṣíṣe dáadáa wọ́n láyọ̀ sí fẹ́rẹ́ ara rẹ̀ ni ìwọ ló gbẹ̀sùn rẹ̀ tó bá wá bẹ̀rẹ̀ sí sàbúrú ó tún ṣe fẹ́rẹ́ ara rẹ̀ ni ọlọ́dọ̀ pé mọ̀ní àmìlà sọ̀lẹ́ hàn fẹ̀lẹ́ náà sí wà mọ̀ní àṣà àfààlẹ́ òun ìyà aláìmorí ni ọlọ́ni iná azáàbí ìlàṣẹ̀dì iye ohun ọlọ́run ọba nìkan tó lè ní so ọlọ́run afẹ́ká mú ara wa torí kí ni ìbẹ̀nà àwọn èèyàn wọ́n mọ̀ sọ pé àà ah, ọlọ́run ọba ẹ́ ọba tí ò bímọ àwọn bí ẹ̀sán ọlọ́run bí ọlọ́run bí kankan ní kankan ò lè bí ọlọ́run bá láti ṣe àjára ká máa zùrù sọ̀rọ̀ yìí ọlọ́run bá pẹ̀lú pé bíbí bíbí kìí ṣe nǹkan tí ìsìláàmù gbà wọlé báyìí nǹkan tí ìsìláàmù lè jẹ́ nàìjíríà ọ̀kan nìyẹn ẹ̀kẹ́jì òun ni pé wọ́n ni ọlọ́run èé jẹun ara àwọn ìròyìn tí ààbòrò náà fi ròyìn ọlọ́run bá ní àmọ́ ń jẹ ọlọ́run yìí jẹ ọpẹ́ sórí tó bá dú ọkàn pẹ́ lájẹta òmòrè tí ọmọ ìpé ẹni tó bá dúpẹ́ fún ọpẹ́ thank you ló jáde tó kéèsọ ọlọ́run nìkan lámọ́ dúpẹ́ fún ọlọ́ni àníbi sọ pé mẹ́lá ní ẹ̀ṣùrù náà ta lámì ẹ̀ṣùrù lọ ẹni tí bá dúpẹ́ fún ọlọ́run ọba àti bá dúpẹ́ fún àwọn èèyàn kò ní dúpẹ́ fún ọlọ́run ọba ẹni tí ìbá dúpẹ́ tó kéré kò ní dúpẹ́ tó pọ̀ yà ṣe kì ní ìnà lẹ́wà fún mi sọ́rọ̀ ilẹ̀ àná lọ́wà ń pẹ́lẹ́ tó báyìí ṣé o lè mú pépà ńlẹ̀ kò lè sọjọ́ rẹ̀ nira abúrò ò ní gbé kí wọ́n mọ́ pẹ̀ ẹ̀fì ẹ̀sùn orin sáfún wọ́n yìí lẹ́m tẹ́jìdù mọ́ tukà fi hù tẹ́ẹ̀bárí tẹ́ fi dúpẹ́ tẹ́ẹ̀bárí tẹ́ ṣe fún lóore fàkúnláwú jazakumullahu khairan ẹ̀sọ́ pé jazakumullahu khairan náà ká dúpẹ́ fún mi nìyàn ẹni tó bá ó wá di nǹkan kan tó lè rí bí máa benefit látara rẹ̀ bóyá kẹ jíjẹ bóyá múmu bóyá kúrùn àmọ́ o ní kọ̀ láti tún sóre ní fún torí kọ́kàn sọ pé jẹ́dá fún làfẹ́ra torí kó sí thank you sẹ́rí bí oore èèyàn ìdúpẹ́ ẹnìkan sẹ́nìkan ò tẹ́sẹ́ nìkan láǹfààní ju wípé ẹkàn mọ́ ipò mọ́rí lọ ni ẹdúpẹ́ tara ni ẹfẹ́ ọwọ́ ṣe ni ẹfẹ́ ẹ̀ṣẹ́ ni ẹṣẹ́ ẹmọ dúpẹ́ ẹmọ tẹ̀lé tọ́lọ́ọ̀bá ni ẹmọ tẹ̀lé tànẹ́bì ni wàlọ́ọ̀yì ẹni tí ń dúpẹ́ ìyẹn làǹfààní ẹ̀ ń bẹ fún àǹfààní hùn kéjọ tọ́lọ́ọ̀bá ń bẹ́nẹ́fìtì látara ọpẹ́ tẹ́ àbájú ní ẹni ọlọ́ọ̀bá lásán àti aláàfin sọ fún wa pé ọkọ̀ ọ̀là mọ̀ọ́sá wọ́n kọ́ حميد النبي موسى عليه الصلاة والسلام أني إن تكفروا سبي àtọ́ pé ọlọ́run ti fi mọ̀ yí kétẹ́ bá ń dúpẹ́ ah, ah, ọlọ́run ó sóre ní fún yí ó ti fi mọ̀ yí àbí tọ́ tẹ́bàbẹ̀ tó ń yà láìmóre ìyọ ọlọ́run bá lé tí tẹ́yìn yìí bá lọ ń sa ìmoore sí ọlọ́run bàbá subhanahu wa ta'ala tẹ́ẹ̀dú pé orin tọ́lọ́run bàbá subhanahu wa ta'ala ṣe fún yín ẹ̀hẹ́n wà mẹ́rin fil ardi jami'a antum wà mẹ́rin fil ardi jami'a kìí sẹ́yìn nìkan a ní kí gbogbo yín lọ dúpẹ́ fún nǹkan míì tí sọ pé àbàbó ló sàkán ló ṣore fóun tọ́lọ̀n sórí fún bàǹtàbáǹtà tọ́lọ̀ pápá kan ló bá ń wọ́sẹ́ tọ́lọ̀n sórí fún bàǹtàbáǹtà títí bá tó gbọ́dá lágbẹ́já sí àdá fún láyé mi kọ́dá tí wọ́n bá bí lágbẹ́já sí kò ní dá fún ọ̀rìn aníbi mọ́sà lè sọ látàrí wọ́n sọ pé tẹ́yìn bá jàlẹ́ ìmòrí àǹtùn wà mọ́ fún àbìjẹ̀ ní àwọn وقال موسى إن تكفر gbogbo àwọn èèyàn tí ń bẹ lórílẹ̀ ayé pátá tí ó gbóyọ́ wáyà kìfèrí kẹlẹ̀ ti tòun ọlọ́ọ̀bá ma kẹmọ́ dúpẹ́ fọ́lọ́ọ̀bá fọ́lọ́ọ̀bá rárá ẹ̀yìn àti gbogbo ọba tó yẹ pé ọlọ́rọ̀ ni ọpọ yín ọ̀rọ̀ lọ́rùn lọ́rọ̀ kankan dáadáa yín ò rẹ̀ kan mọ́rọ̀ àìmóore yín kò dí ọlọ́ọ̀bọ ọlọ́ọ̀bà kù kò dẹ̀ dí ọ̀rọ̀ hamid hadith wọ̀jínàkún tó bá yẹ pé dájọ́ jẹ́ ní àkọ́kọ́ ní ẹni ìgbẹ̀yìn ní èyẹnú yí àjẹnúnú yí ẹ́ káànù àlàákọ̀ọ́kọ́ lèrọ́jìlì ní nǹkan ẹwà gbogbo yín mọ́ṣàlá olùbẹ̀rọ ọlọ́run gbogbo yín yà hmm? gbogbo ni kò lé ọlọ́run ọba kún ní dáadáa kan báyìí ló jíjẹ́ lè wò lè máa bákan ní ẹ̀dẹ̀bá tó kójọ ẹwà yìí aláìmọ̀rẹ̀ gbogbo ń ya kèfèrí ẹ́ láyán kò lò mí mú ní kèṣẹ̀ yà kò dín kankan kún ní olóòwò ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kò lé ọlọ́ọ̀bà fún gbogbo ọpẹ́ tẹ̀yìn ṣe gbogbo èyí pátápátá tẹwà lórílẹ̀ ayé àtẹ́jú mẹ́mẹ́rin àti tí ó sílẹ̀ àtàjẹnú ní àti gbogbo ipá ẹ̀ lọ́lọ́ọ̀bà kan kún ẹ̀ ní kankan lórí àbílọ́lá bẹ́ẹ̀ ni ìṣe kèfèrí yóò dín kankan fún ọlọ́lọ́wọ́n wa eléyìí ni láti mọ̀ wàrà wa àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ààyí a lè ṣe àlàyé ma ní èyí ni a ṣe yìí abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fọ́lọ́wọ́ kó kàwà kún ẹni tí ó máa dúpẹ́ fún ọlọ́wọ́ náà ó dẹ̀ kàwà kún ẹni tí ó ọlọ́run wá fi ààrẹ jẹ láyé àti ní àkẹyàmọ́ kó kàwà kún lẹni tí yóò lè máa sọpẹ́ fún ọlọ́run ọba màmá yóò ní gbọ́rọ̀gbọ́ ní ọ̀yà ọ̀dọ́ bó bá bọ́lọ́run ṣe fẹ́ bọ́lọ́run ọba ṣe yọ́nú sí kọlọ́mà kọ́ kàwà ni èyí tó tóbi rẹ̀ ni èyí tí ó fi ní ẹ̀tọ́ sí ìyọ̀ ọlọ́run ọba kọlọ́mẹ́jà débẹ̀ kọlọ́mà kó wá قالوا النساء جوري آية لسانة فقوة هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم